أن مجززا نظر آنفا إلى زيد بن حارثة وأسامة بن زيد فقال إن بعض هذه الأقدام لمن بعض وفي لفظ وكان مجزز قائفا ننو كتاب اللعان eléyìí tí alimami makidisi tó fi sàkọlé àwọn ahadithu táǹkà láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn orí rẹ̀ náà ni hadithu yálà wa aisha yìí náà dálé lórí òun ni pé bí àìfinútán rẹ ni àbí ìfẹ̀sùn àgbèrè kan ara ẹni bá wáyé láàrin ọkọ sí ìyàwó rẹ̀ pàtàkì jùlọ yìí tí ọba tiẹ̀ wá di pé oyún wọ̀ ọ́ àbí ọmọ tiẹ̀ ti débẹ̀ àti sàlàyé lọ́pọ̀lọpọ̀ fún wa lórí eléyìí ìgbó ní ọkùnrin lẹ́tọ́ àti kọ ọmọ kalẹ̀ ìgbó ọ̀lẹ́tọ́ àti sọ débi hadithu ìjẹjọ́ òun ni pé bọ́rọ̀ bá di fàǹfà láàrin ìyàwó tí ń bẹ nílé ọkọ kan tí ọkùnrin kan tó wá ń bá ọkọ rẹ̀ du ọmọ pé àbí tí ń bá du oyún pé òun lòun lóyún ìyá òun gbogbo eléyìí ni sẹ̀ríà ìsìláàmù ti là lẹ́yìn tá a bẹ lọ́wọ́ ọba pé kọ́lọ́hún jẹ́ àlejò ti òfin rẹ̀ lẹ́yìn tí ó múrọ̀rùn wá gbèrú dájọ́ yìí bá ti ń wáyé ni bóyá ọ̀pọ̀lọpọ̀ ránran tí a máa gbọ́ láwùjọ kọ̀bá ti sí kọ́lọ́nkọ́ mọ́ta sàmánà wa. ẹ wá rí hadith tí a wa Aisha tí ọgbà wa tá a fẹ́ fi bẹ̀rẹ̀ lónìí. ohun tó yí òun dálé lórí òun ni pé nínú àwọn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ téèyàn ò lè torí ẹ̀ kó pé òun kóun lọ́mọ rẹ̀ yìí àbí tí mọ̀lẹ́bí náà ní máa sọ pé ọ̀gbádùn ni òríru ọmọ tí tíyàwó rẹ̀ bí fún ọ ní àbó ti po nǹkan jẹ fún ọ ní ẹ gbogbo eléyìí ní ṣàríà ìsìláàmù dá sí o mẹ́yìn bá dá sí irú bẹ́ẹ̀ ó béèrè ìlànà nínú tí sẹ̀ríà ìsìlámù faramọ́ lẹ́yìn tá a kà níjẹ̀jọ àbíjẹ̀dógún òun lárakùnrin tó ní òun pupa ìyàwó òun sì bí ọmọ dúdú anabi sọlọ sọlọ wa pe làákà rẹ pé ná àwọn rànkúnmí rẹ tó ní àwọwọ wọn ní gẹ́gẹ́ bá ti ka hadithi ni hadithu yà ń la wa aisha yìí ojú ọ̀nà bẹ́ẹ̀ lòun náà lọ olùwọ́ba ọṣọ àwọn obìnrin ló yẹ ó pè wọ́n ní mọ̀sánnáà lóbìnrin tó bá sọ rẹ̀ lópin ìgbà tóbìnrin ọ̀bá rìnrìn kùnrin tí ó ṣèṣe kúṣe ìsìláàmù ọ̀fàyè kásọ̀rọ̀ kọ̀rọ̀ sí kọ̀fàyè rẹ̀ lẹ̀ nínú àwọn ọ̀nà tí sẹ̀rí àfi safeguide ẹ̀tọ́ wọn òun lélẹ́yìn náà pé àkànwá rí kinní kan jọra wọn kò jọra wọn àmà wa wí ntí ọ̀sẹ̀lẹ̀ sẹ̀ríà ọ̀faramọ́ o irú ẹ̀ náà ni hadithu ya ńlá wa aisha radiyallahu ta'ala anha kini ya ńlá wa aisha wí oní inna rasulallahi sallallahu alayhi wa sallam dakhala alayya masrura kọ́lá nàbí wọlé ńjọ́ kan òun sì wà nulẹ̀ dakhala alayya masrura tẹ́yìn ó rí pé inú ànábì dùn sallallahu alayhi wa sallam tẹ́yìn ó rí pé kíni inú ànábì dùn ẹ dákun ká tó kó láàrin yìí a máa kìlọ̀ fúnra wa pé ẹ má jà á sí sunna anabuwa muhammad sallallahu alayhi wa ẹ má jà á sí gbọ́. àṣé kí ìyàwó ma mọ̀ pé inú àfa dùn lónìí ó ní nítorí wá rò pé súnà náà ni súnà náà ni kò sẹ́rìn kò sí àwàdà pẹ̀lú ìyàwó kò sáà ń bá wọn máa èyí ò lànà ànábì o sallallahu alayhi wa ànábì tí ọmọ ọmọ ọmọ tó wọn ò sì dá kan mọ̀ kọ̀ mọ̀ pé ànábì ìrun là ànábì ń kí lọ́wọ́ yìí òun kàn rí i pé a ẹ bàbá y'a òun ló ti ló ti dàbí ìgbà tó forí lélẹ̀ẹ́lẹ̀ òun ti rí ní tóun ó gùn tóun nù ọba mú ẹ̀yìn ànábì gùn sallallahu alayhi wa sallam àwọn èèyàn wa kèése irun náà fílà ti ń dá kí ń léwu mọ́sálásí ló ti ṣẹlẹ̀ o àwọn èèyàn wá ń retí ó ti yẹ ká ànábì ó dìde ó ti yẹ ká ànábì ó dìde ànábì ó tètè gbé orí dìde ẹgbẹ́ tí lànàbì ń gbọ́ sálámà sallallahu alayhi wa sallam pé mọ́mọ́ pẹ́ rí i pé ìforíkanlẹ̀ wa nígbà báyìí ọlọ́ra díẹ̀ kìí ṣe pé nǹkan kan ni o kìí ṣe pẹ́sìn tuntun kan o àmọ́ ọmọ mi ìyẹn wọn ọmọ Fatima ó gun ẹ̀yìn mi bí tí n ti ń kírun fàkàrí tu an àjìlá wò ìwà fẹ́ kí n kan lójú kí n sáré sallallahu alayhi wa sallam ẹ dákun gbogbo eléyìí ẹ̀kọ́ ni o ẹ súnà nẹ́bi pé púpọ̀ sallallahu alayhi wa sallam eléyìí tí ó dàbí pé ó wá fẹ́ di lébẹ́lì fún súnà pé àwọn ni wọ́n máa ni wọ́n máa lé koko máwọn èèyàn kọ́dà má yàwó má ọmọ òsínùsún náà nàbì bẹ́ẹ̀ ẹ dákun ẹja wo eléyìí náà látara ọ̀rọ̀ yà ńlá wa aisha dákàlà àlàyé masrúrọ̀ bóun ti rí tá nàbì wọlé òun rí ká ah, inú rẹ̀ ń dùn bọ̀ sallallahu alayhi wa sallam kọ́dà yà ńlá wa aisha júwe débi pé taburuku asàríru wajhi taburuku àsàrí òrùwà mo wo ojú ànẹ́bì báyìí ẹ mọ̀ pé tóbìnrin bá fi láyà tí ń wọkọ rẹ̀ láwòfin bẹ́ẹ̀ àyè gbà ni ó sì da káyọ̀ gba obìnrin lọ́dọ̀ ọkọ rẹ̀ inú àyè tá ànẹ́bì fi gba àwọn ìyàwó rẹ̀ ìyá ńlá wa iṣẹ́ àyè kan náà wọ́n láwọn kan ń ṣe é nínú ọdún jọ́ kan òun gẹ́gẹ́ bí obìnrin òun ọ̀lẹ́tọ̀ àti wọ̀sọ̀sọ̀ lọ́ọ́ bá wọn òun náà sì fẹ́ wúrú eré tí wọ́n ń ṣe nínú ọdún yìí wọ́n là nẹ́bí wá ní kó wọn máa bọ̀ níbi ojú wíńdò ọwọ́ akọ́fà wọn ní kó wọn máa yọjú ní kó wọn máa yọjú lábẹ́ àbí àwọn pé tí wọn náà fẹ́ wòran ni. nínú àdìsí yìí kan náà wọ́n là nẹ́bí wá ń bí òun pé sóti tó òun pé kéètò sóti ó tó báwọn ọlọ́run ní kéètò títí tó ń fi wò ó tọ́ tẹ̀ ń lọ́rùn ànábì ó sì pé ó ti tó báwọn náà gbogbo eléyìí ẹ dákun ẹ̀kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin wọ́n máa kọ̀mplain bí wọ́n bá ráyè àti kọ̀mplain o pẹ̀lú ọwọ́ líle tọ́pọ̀lọpọ̀ fi ń mú wọn tá a wá lọ mọ́ pé súnà àlùsúnà náà ni máa ṣe báwọn ọ̀gá alùsùnà lànàbí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀yàn bá ní wà agídí tẹ́lẹ̀ àbó níwà kanra àbó níwà kan kọ́bẹ̀ lọ́run kọ́lọ́run ó jẹun lè jùlẹ̀ kó fi ju ànábì tán yányá sallallahu alayhi wa sallam olójà mú ẹ̀rí kan àbí méjì yìí wá kéyìn náà jẹ́ kọ̀ fún wa. ìyá ńlá wa Aisha kò fi mọ́ lórí pé ànábì wọlé ń dunnú kọ́dà ní tí wọ́n ń describe big ẹgbẹ́ kí ni ń wí àsàríru wajihi nítorí wọ́n pè ní àsàríru níbi yẹn bá ń rẹ́rìn àbítinú rẹ̀ dùn àwọn làkàn tí tí máa jáde níwájú báyìí ẹ́ pé òun wá rí kọ́dà bí ìgbà tí ti ń tàn mọ́lẹ̀ yá inú ànábi dùn lónìí sallallahu alayhi wa kí ló burú ń bẹ kíyàwó yẹn ọmọ kí wọ́n sọ fún un pé ah, nǹkan báyìí kíyàwó yẹn ò lè sọ pé irú kò báyìí ni wọ́n wà ní wọ́n fi ṣe nǹkan ọ̀nà kò sí ní tó burú ń bẹ ẹlòmíì wá sọ dòdì òun ní ọ ya kìnìún nulẹ̀ àmọ́ ọba ti wá dé ta àwọn èèyàn fẹ́ lè fọwọ́ rẹ̀ mú eléyìí náà dáa ànábì níbẹ̀ yẹn ọba jẹ́ èèyàn rẹ̀ ibi èèyàn rẹ̀ ti bẹ̀rẹ̀ òun ní kíni òun níyàwó àtàwọn ọmọ rẹ̀ ànábì ní fa inna fa inna khayrakum khayrakum khayrukum li ahli wa ana khayrukum li ahlihi ànábì ní bẹ́ẹ̀ yẹn ọba dá ẹni ó dá jù lẹ́ni ó dá lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ precisely bí Lárúbáwá bá lo ahlu ìyàwó àwọn ọmọ ẹni ó dá jù òun lẹ́ni tí ó dá lọ́dọ̀ wọn kèsì pé ní tó wọn ọ̀dà lọ́dọ̀ ìyàwó àtọmọ tí gbogbo ará àdúgbò àbí gbogbo ará àdúgbò ọmọ wa pè léèyàn ànábì léèyàn kọ́ wọn o anabi ni bẹ́ẹ̀ bá sì wo èmi náà nínú hadithi yìí wa ana khayrukum li ahli ẹ rí i pé mi mọ dáàjù sáwọn ará ilé mi practically anabi wi ó sì rí bẹ́ẹ̀ tó ń kálukú náà lé àṣẹṣe ẹ dákun ẹja kọ́ ilé yìí náà masuna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ kí pàtàkì jùlọ àwọn ìyàwó àwọn ọmọ ẹ jẹ́ wọn máa rí dùnú bẹ́ẹ̀ yẹn ti lágbára mọ́ kọ́dà bẹ́ẹ̀ ò tí ì lówó ẹ irú à ń bára ẹ ní sáwàdà à ń dùn wọn nú à ń jọ ń dámọ̀ràn gbogbo eléyìí ọ̀tako kankan nu pé yẹn jẹ́ alùsùnà o ọ̀gá alùsùnà lànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam kọ́dà àwọn ìyàwó ànábì ròyìn rẹ̀ débi pé káànà yakunu fi mẹ́ìnàtì ahli kọ́dà ànábì máa bá wọn ṣiṣẹ́ ilé àbí ọ̀tán ànábì máa bá wọn ṣe kíni ìyí máa bá wọn ṣiṣẹ́ ilé yàtí kíní tó fẹ́ gbé ń wo jù ọ lọ jẹ́ ń bọ́ gbé lápèjúwe kò burú kò dín kankan kò anábì ọlọ́run nù sallallahu alayhi wa sallam ọlọ́run ó jẹ́ ọrọ̀run fún wa bẹ́ẹ̀ ẹ̀ kéèyàn ó mú súnà completely lọ́dà ara súnà náà lélẹ́yìí tá a wí kọlọ́n kọ́ mọ́sá àbáwá sàlékún kí a ti jẹ fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam. náà táwa padà sórí ọ̀rọ̀ fíkìwù hadith yìí pẹ̀lú ọ̀rọ̀ li'an fakọ́ọ̀l ọlá nàbí wá wípé alamtaro anna mujazzizan nadhara anifan ila zayd bin harisa ẹ wo bẹ́ẹ̀ bá wo àdìsí náà rí nǹkan wí bọ̀ náà rí kèé wọ́n bá pẹ́ ànábì kèé bá àwọn ìyàwó rẹ̀ dámọ̀ràn ìjọ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kan ìyá ńlá wa Aisha àmọ́ ẹ̀kọ́ tà ànábì kọ́ wa ni pé kọ́ láì fi kéèyàn darí délé kọ́ wa gba orí ń tọ́ ṣẹlẹ̀ ní ibi báyìí lónìí kó wọn àti ìyàwó rẹ̀ ọjọ́ sọ inú ìyàwó náà dùn ọba òun sọ̀rọ̀ bí ọ̀rẹ́ kò sí tó burú ń bẹ́ẹ̀. ẹ wo anabi wọlé sọlọlọ sọlọ njẹ́ ọkàn ya ńlá wa Aisha anabi wa wí pé orí ń tọ́ kí ló ṣẹlẹ̀ anna mujazzizan nadara anifan ila Zayd bin Haritha wa Usama bin Zayd mujazizu ni lọ́ba sì rí zayidu àti usama lànàbí jẹ́ ń winu alamtaro orí orí ń tọ́sẹ̀lẹ̀ tó mẹ́ẹ̀nu mujazizu mani ọba sì rí zayidu àti àti usama àwọn ọmọ yìí usama ọmọ zayidu ni zayidu bin haritha òun ló bí ta ni usama tu ibnu zayidu ọwọ́ àárí wọn kí ló ṣẹlẹ̀ fàkọ́ọ̀là ni mujazizu bá ní inna ba'da hadhihi al-aqdami lamin ba'd inna ba'da hadhihi al-aqdami àwọn ẹsẹ̀ tí ń rí yìí ọ̀kan ló bí ọ̀kan nù wọn ba'da hadhihi al-aqdam lamin inna ba'da hadhihi al-aqdami ọ̀rọ̀ yóò tí ì nẹ́tùmọ̀ létí wa torí pé a ti ṣàlàyé fúnra wa lọ́pọ̀lọpọ̀ tíra tá n ké yìí Umdatul Ahkam májẹ̀mú tí al-Imam al-Maqdisi fi kalẹ̀ ni pé bádìí ti bá pọ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan èyí tí Bukhari àti Muslim bá panu pọ̀ lórí ẹnìkan lẹ́ẹ̀bà níbo lẹ́ẹ̀bà nù tíra yìí àmẹ́rẹ́ yìí tí Bukhari nìkan bá wí àbọ̀nà tí mùsùlùmù nìkan bá gbà wí ẹ̀ ní bá nínú tíra tòun yìí kìí ṣe pọ́nì tí Buhari nìkan wí ọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ o àmọ́ gẹ́gẹ́ bí methodology àwọn àfáà náà ní method tí wọ́n fi ṣe tíra ya method tí mo fẹ́ fi ṣe tíra mi yìí òun ni pé ntẹ́ bá ń bẹ̀ ni mattafaqa alayhi ash-shaykhan òun ni ó fi fà á lẹ́rìí pé hadith mi tó gùn níbòmíì bóyá nù Buhari bóyá nu muslim bóyá nu abu dawuda wa tirmidhi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alimami makidisi ò ní gbé wá bó ti gun ni tí ló fà ni pé kò rí i pé ó gùn bẹ́ẹ̀ kí buhari àti muslim ó ti gini kí wọ́n panu pọ̀ gbá wá ní gungun bẹ́ẹ̀ kọ̀ wá tún máa pé ìtó gùn ni kò lẹ́sẹ̀ ńlẹ̀ o torúgbà máa wá ní kọ́ọ̀sì àti rìfáà sáwọn ìtó gùn ká tó lè gbọ́ ọ èyí tí ọwọ́ àbírí àbí tó ń sọ ọmọ aráìsí èyí láàfin ṣégini láàfin gbọ̀yé irú èyí tá a wí nísìnyí àfi káwo rìwáyà míì sọ̀híhà tó gùn tọ́sọ̀ tán kílín ọ̀sẹ̀lẹ̀ tá nẹ́bi fi rí mujazizu tó fi délé tó fi wá wí fún yà ńlá wa Aisha Usama bin Zayd gẹ́gẹ́ bá Zayd bin Haritha bá a ti mọ̀ ẹrú ànábì ni sallallahu alayhi wa sallam anabi wa bọ́kùn lọ́rùn rẹ̀ ọ̀sọ́ di ọmọlúwàbí ẹnu kó ti wá dún ní mà nẹ́bí púpọ̀ torí pé ẹni ẹrú lẹni tí ò léèyàn nílùú tí wọ́n ti tà anabi náà lòún mọ̀ ní bàbá àwọn kò ní mọ̀lẹ́bí kan sallallahu alaihi wasallam òun lọ gbajúmọ̀ ń gbòòrò mọ́ka àwọn èèyàn wà lóko míì tí wọ́n fi àfikún ni zaidu ibnu muhammad zaidu ibnu muhammad ó kọjú gbé yẹn máa sínú zayidu ọmọ muhammad sallallahu alayhi wa sallam bí ọmọ bíbí inú ànábì wọn máa tìrìtì ẹ títí tó fi ọlọ́run fi wá dé pé àà gbogbo ẹni tí ọba ti bí yẹn gbọdọ̀ pé ń bàbá rẹ̀ ẹ dákun kẹ́yìn náà jẹ́kọ̀ọ́ fún wa gbogbo ti lè wo súnmọ́ tó sóhun kó bí ẹ gbọdọ̀ pé ń bàbá rẹ̀ òun láyà sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ìpè zayidu yìí náà bẹ̀rẹ̀ látọ̀rí zayidu ẹ̀ gbọ́dọ̀ pé zayidu ní zayidu ibnu muhammad náà láti jọ́hun ní zayidu ti wá di zayidu ibnu harisa ó kọ bàbá rẹ̀ nu nílùú wọn tó ti wá zayidu ìsọmọ maka pé ẹ máa fọ́ kọ bàbá tó bí wọn náà pè é kọ́dà bá a mọ̀ kọ́dà bí ọ̀jẹ̀ nkankan ara lànà sẹ̀ríà nù ọ́ àmọ́ ibi tá ń lọ ni pé káfí bí zayidu ti jẹ́ zaidu lọ́wọ́ bí usama tòun ti bọ́lọ̀ ti wá sòfin kalẹ̀ tá anabi náà ti lòfin yìí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má pe zaidu ọmọ muhammadu o huwa zaidu ibn hal anabi wa fẹ́ràn rẹ̀ púpọ̀ débi pé ńgbà àwọn òpè báwọn mọ òkì rẹ̀ tó tún gbajúmọ̀ ni pé hibbu ar ayò òjíṣẹ́ ọlọ́run inú pa anabi ọ fẹ́ràn yàá àti èyí pọ̀ zaidu ànábì fẹ́ràn bí gbàdé yẹn fẹ́ràn ọmọ yẹn náà ni a rí inú tàn tó ṣẹlẹ̀ yìí nígbà tí ọfẹ yàwó ànábì náà lọ fẹ́ yàwó fún ìtàn rẹ̀ ń bẹ nínú Al-Qur'anil Karim nínú àwọn tó súnmọ́ ànábì níran Quraishi ànábì fi fún ẹrú tí ó sọ di ọmọlúwàbí kódà arábìnrin náà kọ́kọ́ fẹ́ gbà nígbà tí Zaidu bímọ ó bí Usama bá nàbì ti fẹ́ràn zayidu bẹ́ẹ̀ náà ló ṣe kí ni lọ fẹ́ràn usama òun ni usama náà fi gbajúmọ̀ ẹ pé kí ló kí usama hibbu rasul ibn hibbu rasul nǹkan gbajúmọ̀ sí makanu hibbu rasul ibn hibbu rasul ààyò òjíṣẹ́ ọlọ́run ọmọ ààyò òjíṣẹ́ ọlọ́run anabi fẹ́ràn méjèèjì púpọ̀ bàbá àtọmọ ẹrú àti ọmọ tó bí tọ́ra ma wò pé ah, bá nàbí ọba fi fẹ́ràn yàn lójú ẹ̀ báyìí tí ó tún fẹ́ràn ọmọ rẹ̀ bóyá òun lọ́mọ ọba àlù àbí bóyá òun lọ́mọ orílẹ̀-èdè ìlú kò rí bẹ́ẹ̀ ẹrú àtọmọtì ẹrú bí òun là nàbí fẹ́ràn jù sallallahu alayhi wa sallam òun lọ fa ìtàn yìí àwọn méjèèjì wá firi sọ́dọ̀ ànábì púpọ̀ usama azeidu wà lọ́dọ̀ ànábì sallallahu sallam ọmọ rẹ̀ usama náà tún wá bá a wọ́n wá bá zayidu lọ́dọ̀ anabi àméjèèjì òun bá gbé wọn lọ síwájú anabi sallallahu alaihi wasallam ẹ̀mẹ̀kẹ́ ibi tí yóò firi dé wájú anabi olórí orílẹ̀-èdè olórí gbogbo tí òun ó fi kùn yẹn tí yóò níwò ká àwọn èsùn yàn yín ibẹ̀ ń ti di lẹ́nu òun gbé àwọn méjèèjì lọ́nbẹ̀ dé bàbá sùn ọmọ ọmọ sùn lọ níwájú anabi sallallahu alaihi wasallam anabi ti dasọ bò wọn pé òun kùn wọn nù aṣọ yìí ọ̀ wá bo gbogbo ara wọn àmọ́ bo orí àtọ́jú wọn èèyàn ò lè mẹ́ni tí ń bẹ nù aṣọ but aṣọ yóò bo ẹsẹ̀ wọn ẹsẹ̀ lọ́yọ̀ọ́lẹ̀ ó bo láti orí dé ara àmọ́ ẹsẹ̀ wọn ṣe kí ni ọyọ síta sẹ́yìn ó rí pé ah, èèyàn méjì ni ọ wà lábẹ́ aṣọ yìí àmọ́ èèyàn méjì tí í ṣe àmọ́ ànábì lọ́mọ wọn sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni mujazizu arákùnrin kan tá à ń pè ní mujazizu òun wọlé oníbùkátà tiẹ̀ tó náà fẹ́ wá bíyá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam. wíwọlé tó ń wọlé ó rí i pé àwọn méjì kan ni wọ́n sùn yí ẹsẹ̀ mẹ́rin nìyẹn èèyàn méjì lélẹ́yìí àṣòrojú wọn kọ́dà mujazizu kọ̀ wọn mujazizu al-Mudlaji. àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀bùn tọ́lọ̀ ń bu Mujazizu àtàwọn ọ̀ràn rẹ̀ àwọn ni wọ́n máa ń tà ń pè ní al-Qiyafa nínú àwọn àmàtà Nabi sallallahu alaihi wasallam ní láti dáadáa lọ́lọ́run ti bọ́ lárúbáwá ní oríṣi màmẹ́ta al ń bẹ nú ẹ̀ nínú ẹ̀ náà ni al nínú ẹ̀ náà ni al-Iyafa. al ànábì ní mẹ́tẹ̀ẹ̀ta yìí àjogúnbá alárúbáwá ni láti dáadáa ọlọ́mbùn wọn. kí la ń pè ní kìyáfà òun ni kí a mọ́mọ́ yàn kákan rí àwọn èèyàn bí wọ́n ti pọ̀ yìí ká sì lè sọ pé a ọmọ ní bàbá rẹ̀ ní. bóyá nǹkan kan làwọn ò rí ní gímú wọn ní bóyá rìn wọn làwọn ò mọ̀ ní wọn èsì ṣe mistake àwọn tí ọlọ́run bá bùn ní kíni àlùkìyáfà yìí nínú mbàtí ànábì ní lárúbáwá jogún báyìí mùjázizu yìí òun àtàwọn ọ̀ràn rẹ̀ tí wọ́n wá pọ́pùlà sínú ìpè kọ́dà bọ́lọ̀ bá fẹ́ gbìn àwọn eléyìí ọ̀sọ̀tà ń bí lamẹ́yìn mùjázizu wá wọlé kèsì pa ànábì béèrè lọ́wọ́ ẹ̀ òun gan lọ́kọ́ wá ní àhà torí pé èèmọ̀ kan ní bó ti ń torí ń jọ̀hún kí lè mọ̀ torí ń jọ náà ẹsẹ̀ mẹ́rin méjì dúdú méjì funfun ẹsẹ̀ mẹ́rin lábẹ́ aṣọ kan nínú ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí méjì méjì ń bẹ ṣe kínní òdúdú bí usama àti bàbá rẹ̀ ti rí nù méjì ṣe kínní méjì funfun torí pé ẹlòmíì lè máa fi kílọ̀ kan mùjásílù náà ń bi ẹsẹ̀ yìí ló bí ẹsẹ̀ yìí ó nídìí ntí ọ̀kọ́mọ̀ ni an uncommon thing òun ni kí ẹsẹ̀ méjì kó dúdú kẹsẹ̀ méjì káwọn méjì ó sì daṣọ bora wọn ní abẹ́ aṣọ kan náà èyí òun ló prompt mujazizu láti fẹ̀bùn ọlọ́run tó bùn ún mọ́ ló fi hàn pé anabi àwa lè má màkì wo àmọ́ sórí ẹsẹ̀ yìí o hmm, lápèjúwe ni o torí pé mujazizu yìí sáfa àmọ́ náà mọ́ ìwà anabi jẹ́ òun náà púrúfù rẹ̀ sórí ẹsẹ̀ yìí tọkàn tí ẹsẹ̀ méjì funfun jí méjì dúdú yìí ó dáhùn lójú pé ọ̀kan jáde nú ọ̀kan nú méjèèjì ọ̀kan ni bàbá ọ̀kan ni ọmọ ntí múnà àmì dùn kí ló fà á ni pé bí àwa náà ti máa rí àwọn tí ọmọ sọ tó ju wọn ò tó lónìí náà irú ẹ̀ náà ń bẹ ń gbà wọn. nígbà tí zaidu larubawa ni èèyàn funfun ni bọ̀tí ńgbà tí wọ́n bí usama èèyàn dúdú ni wọ́n bí usama ọmọ zaidu ọmọ zainabu kọrọṣíyà hmm, àbí zainabu kọ́ bọ̀tí ọmọ zaidu ibnu harisa tó jẹ́ kínní tó jẹ́ èèyàn funfun òun wá ní usama tó kínní tó jẹ́ èèyàn dúdú ọwọ́ àmọ́ àwọn míì náà máa fẹnu bọ́lẹ̀ wí nítorí wọn ò tó ń gbà wọn pé àá kò yẹ orí bẹ́ẹ̀ zayidu kọ́yà bí usama ni anabi sì mọ ẹni tóun ní ọmọ zayidu anabi ọ̀dá òjò ẹ̀rí wípé ọmọ rẹ̀ ni usama yìí ṣe ọmọ ya zayidu ọmọ ọmọ ya usama ọmọ bàbá usama kò sí dáwùjù lẹ́mí anabi lòun ò fi kà á kún àmọ́ tó wá múnú ànábì dùn ni pé èyí tí mùjásísù wá wì yìí ọ̀pá náà gbogbo wíkúwí tẹ́lómi ọba máa wí torí pé ní gbòòrò mọ́kànjọ́ náà kò sí dna kò sí ẹ lọ́ọ́ yẹ̀jẹ̀ wọn wò ní táwọn bìlíìfù pé àfi mọ ọmọ àti bàbá àbọ́mọ àtìyá ni àlùkìyáfà níta ń pè ní dna na náà náà òmìnira kìyàfà lòun náà nǹkan kan jọra wọn nù ti bàbá àtọmọ náà ní mọ pé a ah, ah, irú eléyìí ò lè jáde àbí kó ti pé lára eléyìí ni ló ti jáde tí wọn kàn wá advance yóò nídìí wọn lọ laboratory wọn ó ṣe gbogbo ẹ tàwọn mujazizu kò tó báwọn àmọ́ ń gbà ní tí àwọn èèyàn gbàgbọ́ náà nù bí dna ni yàtọ̀ ti wí náà òun ló bíi ọlọ́wọ́ amúnà nẹ́bí dùn pé ntẹ́mi ti mà tẹ́lẹ̀ sọlọ́lọ́ àwòsálàm àmọ́ tí ọ̀dá ẹlòmíì lójú nígbà mùjásísù tá a bẹ̀ tá a pè é tó tí ó sì rójú àwọn méjèèjì tí wọ́n daṣọ bojú yìí tí wọ́n fi lè sọ pé òun ọ̀mọ wọn wà mọ́ kọ́dà kò sọ pọ̀kan bàbá ọ̀kan lọ́mọ àmọ́ ẹ̀bùn ọlọ́run tọ́lọ́run bó fi mọ̀ pé ẹsẹ̀ yìí àtẹsẹ̀ yìí nǹkan náà ni wọn ọ̀kan sì dúdú ọ̀kan sí kíni ọ̀kan funfun kí ni fíkì hadithi yìí tí ìmáàmù makidisi fi gbé sábẹ́ kìtàbù lẹ́hàn òun ni pé lára ń tí èèyàn gbọ́dọ̀ torí ẹ̀ máa wíwíkúwìí sóbìnrin tí èso ń ṣekúṣe òun ni pé bímọ dúdú òun ṣe pupa àbó bímọ pupa òun ṣe dúdú ìmọ̀ wáyé bẹ́ẹ̀ ntí jẹ́ ọmọ wáyé àti kànú àdìsí ń jẹjọ́ làálàhù nàzàáhù ẹ̀rùkùn ọmọ máa tọ ìpìlẹ̀ ńgbà míì nípìlẹ̀ tí ó súnmọ́ àbípìlẹ̀ tó ti kíni àbípìlẹ̀ tí ó jìnnà inú ètò ọlọ́run ni ó lè jọ bàbá bàbá bàbá kan tẹ̀yìn ọ̀bá láyé gan ó lè múnú ìdílé ìyá rẹ̀ kan torí pé ìmọ̀ ìgbàlódé ti fi yé wa lónìí pé ntí ń jẹ́ pé lamọ̀yìn ló bíyàn ntí ò lè jẹ́ kí á rí kò sí ẹni náà láyé tọ́jọ́ bàbá rẹ̀ hundred percent kò sì létí kò sì sẹ́ni náà láyé kọ́ra bójóbìnrin náà kí á ah, ẹlòmíràn níbi ìgbà tí ìyá rẹ̀ pọ̀ kalẹ̀ báyìí ni kò lè jẹ́ hundred percent àtibul hadith modern medicine wá ti fi rinlẹ̀ bẹ́ẹ̀ ntí ò lè jẹ́ possible náà ni pé ntó di èmi àtiwọ́ àwọn méjì lọ́dà lọ́dà àjọ òun nìyá òun kálukú àti kínní àti bàbá òun kálukú wa kò sí bó tilẹ̀ ó lè wá fi sọ́dọ̀ tẹlòmíì bóyá náìtì ni ọ wàá fi jọ bàbá láwa pé ó sì jọ bí ìmúmu àmọ́ kò pọ́síbù kọ́ máa ní ẹ́límẹ́ǹtì ìyá rẹ̀ lára kò ṣeé ṣe ó lè jẹ́ ní tẹ̀yìn ò rí ń ta kọ̀bá sì jẹ́ obìnrin náà nígbà ah, àfi bí ìgbà tó pọ̀ kalẹ̀ torí pé òun ló fi sí ní ọ̀dọ̀ nìyẹn àwọn yahudi wọn kọ́ wá bí anabi ń béèrè yìí sallallahu alaihi wasallam pé kí ni máa mú ọmọ ẹjọ ya àdújọ bàbá nu hadithi mi anabi ti analyze ẹ tí modern medicine ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe kọrọọrù rẹ lónìí pé n ti ń fà ni torí pé ni n ti ń jẹ èèyàn òun ni ti ọkùnrin àtobìnrin dá papọ̀ ó ní ti ó lára ọkùnrin òun ni ó dàpọ̀ mọ́ ti ó látara kínní látara obìnrin òun yóò fi wá jẹ pé yóò mú nú eléyìí yóò sì mú nú kíni yóò mú nú eléyìí òun ní kámẹ́nubà díẹ̀ gbogbo àwọn ìmọ̀ ọlọ́run ọjà nímọ̀ tí ó wúlò fún wa ní kọ́mọ́jà lé ìta fi sẹ́ lọ́run. àwọn kan nínú mọ̀ gbàlódé ni wọ́n wá gbìyànjú pé àà afẹ́ ṣe nǹkan kan tí ó jọ ẹnìkan òun nìkan náà ni ó sì jọ bí bàbá ní ọba jọ kò ní nìkan kan bó ṣe one percent tí ó fi ṣe kí ni tí ó fi jọ ya rẹ̀ wọn wá rí wọn ò rí ṣe dòní nínú ọmọ ànábì àdámà àmọ́ wọ́n tíráì rẹ̀ nínú ẹranko ẹranko òun náà ń pè ní tọ́lì wọ́n mú ẹnu tí wọ́n mú lára ẹran kan wọn jọ lájọṣepọ̀ pẹ̀lú akọ ngba wọn ti tọ́lọ̀ ti fi mọ̀ mọ̀ wọn pé ntọ́ba jáde lára ọkùnrin nǹkan báyìí ní máa kọlù lára obìnrin ní òfin di ọmọ wọn wá for many times wọn try wọn try ọ̀kan padà wá succeed ẹran wọn ti kú o ẹran tí ń wí ti kú o irú àwọn ẹran bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ máa gbáyé o <laughs> wọ́n sì rí i ṣe lóòótọ́ nílùú òyìnbó tó o pé ní bí ìgbà tí ẹran yìí pọ̀ ọmọ rẹ̀ ẹran náà ló bí o ní ẹ̀ bá rí àwòrán ẹran o ibi kọ́dà ibi tí là kínkínní tó bá wà lára àyà rẹ̀ bóyá lábò onú rẹ̀ àbí ní kiri bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ bá lára eléyìí náà bí ìgbà téèyàn fọtokọ́pì nǹkan ni. bọ̀tẹ́ pé kí ló dé kí wọ́n dá ẹ̀pẹ́rímẹ́ǹtì ń dó bẹ́ẹ̀ ọlọ́run tètè wá yọ sí wọn bóyá wọn bá ti máa gbìyànjú èèyàn náà wọ́n fọ́ kọ́kọ́ lè rí ẹlẹ́mẹ́ni àlè wọn ò dá yẹn ẹni ó gbẹ lómi ògbé wọn dá ẹranko wọn ò lè kọsí ọlọ́run ti lẹ́yìn kan lè dá ìsinsin o ntí ó di yìí ara ẹran tọ́lọ̀ ń dáná wọn ti mú àwọn kan manipulate ẹ̀ ní o wọn ò lè dáadáa kọ́dà mọ̀ níyù ẹran wọn ò lè dá sí àtọ̀ ẹran kò sẹ́ni ó lè dá sí àmẹ́nu pé a kàn wọ́gbọ́n tó pé ní bàbá pé kéèyàn ọjọ́ yẹn kan <laughs> ẹ́ inú bí tọ́lọ̀ ti tètè yọ sí wọn tí wọ́n fi rí ká àbí kéèyàn ó yòókù jẹ ọmọ tí wọ́n bí ọmọ ẹran tí wọ́n bí láì jí ìpé ọmọ ọ̀sẹ̀ kan àbọ̀mọ oṣù kan ń ti ń di arúgbó bí ìyá rẹ̀ gbogbo téèyàn máa rí lára àgbàlagbà ẹran ẹgbẹ́ ẹran yìí <laughs> ti ń gbó ọmọ ọ̀sẹ̀ kan ni wọ́n ti ń rí lára tiẹ̀ àti hikima ọlọ́nu torí pé ní àwọn kan fọ́tò kọ́pì ìyá rẹ̀ ni <laughs> níwèé ṣe pé ìyá rẹ̀ ti gbó fọ́tò òun náà ni ọ wà ní ara tiẹ̀ náà ara ń tọ́ dá wọn lẹ́kùn nù o pé ní ẹ̀bá dárò eléyìí wò náà tó gba nǹkan ìyá oní sísí ìwà ọmọ ìsẹ̀mí ọmọ sísì lọ́mọ ọmọ ìjọ kí wọ́n á láǹfààní rẹ̀. ألا يعلم من خلق وهو اللطيف الخبير olùwọba tí ó ti ṣètò rẹ ẹ wá wo nù hekima ọlọrun kí ni òjò máa rí bẹẹ lóòótọ ẹlòmíín wọ sẹbíǹtì ó tó bímọ ẹlòmíín sísí ẹlòmíín bímọ ní sẹbíǹtì lọkùnrin ọmọ àwọn tí ń bímọ àdéjọ fèèjì yóò sì bímọ ọmọ rẹ ó sì máa òun ò ní jọmọ éjì ọmọ òpó lónà ẹni ọmọ ẹjọ yóò sì máa dàgbà tiẹ̀ lọ bàbá náà ó sì máa gbó tiẹ̀ lọ. ètò tọlọ́nù tẹ́nìkan kan kápá rẹ̀. èyí náà máa jẹ́ kí n la fi ń sọ fáwọn ìmọ̀ tí ọba mọ̀ èyí tí ó mọ ọmọ ṣe máa kí ọlọ́run kú sẹ́ òun ni kí máa ti wọ́ jẹ́. bí bá mọ sáyẹ̀nsì ọmọ ẹjẹ́ yẹn ọmọ ọlọ́run sí i. irú eléyìí nísìnyẹn ni ọba nílà tó ti mọ̀ kẹ́ àà àfi ká jòkó jẹ́ àti nǹkan àti ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ju èje lọ expectation ti wọn ni pé kò ní nídìí pé akọ àtàbó ń pàdé mọ́ káwọn kan máa fọtó kọ́bí èèyàn àtẹrẹ ni wọn á rí i pé kò wúlò àṣètò tọlọ́run tó ti ṣe ènì òun náà lọ perfect látàrí eléyìí náà ká kìlọ̀ fúnra wa ọ̀pọ̀lọpọ̀ àwùjọ lónìí ń bẹ ńlọrin náà ń bẹ ń náà wọ́n ń pe kínní kan ní. IVF our I uh, uh in vitro fertilization IVF náà ni. ìtumọ̀ ẹ̀ ni pé léde lárúbáwá wa ń pè ní atfalu al-anabib atfalu al-anabib. àwọn ọmọ tí ò nídìí wọn lóyún tí wọn bí wọn ti ń lóyún ẹnìkọ̀ọ̀kan wà yìí. òmíì máa bẹ tó pé ní ó ṣeé kí sẹ̀rí ọ̀fara máa ẹlòmíì ọkọ àtìyàwó wọn fẹ́ra wọn bàbá ti lóyún ọ̀sẹ̀ kan oṣù kan yóò tún wálé kì í ṣe pé wọn ò lè lóyún bọ̀tí kankan ń bẹ lára obìnrin yìí tí ò lè jọ kárí òórùn yìí kó fi di kíni kó fi dìgbà tí ó bì àwọn wà bọ́ba ti papọ̀ tán bọ́lọ̀ ní yọ papọ̀ àwọn tí wọ́n papọ̀ o irọ́ ni bẹ́ẹ̀ nìkan bá lẹ́nìkan hàn àwọn kàn ṣe bí wọn ó jù síbi tó yẹ kí tọkùnrin ó jù sí àmọ́ kọ́ wá di ntọ́lọ̀ ní yóò di ẹnìkan lágbára rẹ̀ àmọ́ àwọn ìmọ̀ ti wá kọ́ wọn pé inú obìnrin yìí ni kò gba ọmọ yìí ní ń pa lẹ́yìn oṣù kan lẹ́lòmíì lẹ́yìn oṣù méjì ẹlòmíì fẹ́ẹ́ lérú pé oṣù mẹ́rin yóò tún wálẹ̀ náà ni wọ́n wàá gbé ọmọ yìí jáde ó lè má ti dọ̀ mọ́ ń gbà wọn gan bóyá ń gbà tí bá ṣẹ̀ṣẹ̀ papọ̀ gan àmọ́ ti ń dúadà á di ẹnìkọ̀ọ̀kan wa náà nù òun ni wọn láàfà kan fi kìlọ̀ fẹ́nìkan ti ń kilẹ̀ girigiri girigiri pé kí ni ń jọ mèèyàn ya man kharaja min makhraja allahu akbar min makhraja alhadathi marratayn ndí ń jọ mèèyàn lẹ́ni ó jáde láti bí ẹ̀gbin lẹ́ẹ̀mejì gbogbo ndí ń jọ mèèyàn òun lẹ́ni tó yẹ pé ní ẹ̀ẹ̀mejì ló ti bí ẹ̀gbin jáde wá níbi tá a ti mọ tìǹtì ẹnìkankan ọmọ pé hùn hùn ìtọ̀ yìí ń rún ibẹ̀ la ti jáde lára bàbá wa. níjọ́ tá a jáde wáyé látara àyà náà mo la ti jáde ibi tìǹtì ń rún òun ti ń jáde náà ni. pé kọ́mọ anábì adama kéèyàn ọmọ wa rẹ̀ ntí ń jọ mí èèyàn nù. bọ̀dí tá à ń sọ ká fi sòpọ̀ méjì tá à ń sọ yìí. òun ni pé àwọn míì wá ń kọjá àlà kí ni kọjá làbẹ̀ ni pé ká má gbà kádàrá ọlọ́run èyí tí mo ní sẹ̀rí alẹ́ faramọ́nu o ìyàwó àtọkọ ìmọ̀tí wá débi pé wọ́n ń lóyún wọ́n ń súnmọ́ra wọn àmọ́ oyún yìí ò lè kò ní dé oṣù méje àbí mẹ́sàn-án tí nǹkan kan ń bẹ lára arábìnrin yìí tí ọmọ yìí ò ní lè gbé pẹ̀lú ẹ̀ tí ó gbẹ̀mí lọ́rùn rẹ̀ bàbá sì ti gbé jáde kó ń bẹ́ẹ̀. wọ́n wá níbi ànàbíbù tí wọ́n gbé sí tí ọmọ yìí ló gbọ́ ọlọ́run tó sì máa dìvẹ́lọ́pù ńjọ́ tọ́lọ́ ní ẹsẹ̀ ọyọ ńjọ́ tí mo di òun ti papọ̀ òun yọ ọmọ lọ bẹ́ẹ̀ náà àmọ́ wọ́n máa tíráì wá ogún gbangba míì náà pé pọ́kàn ni ó sọ̀ síbi o ó ní ọ̀pọ̀lọpọ̀ yìí fi débẹ̀ ní wọ́n bá sì rẹ̀ lẹ́ẹ̀kan kò million naira. ọlọ́run kọ́ mọ́tà ṣe bíbí máa ń fẹ́ni kọ̀ọ̀kan ẹlòmíì ọ̀mọ́rí ọlọ́run bàbá máa sọrú eléyìí kò kéré each time tí wọ́n bá try ivf obìnrin kò ní kéré sí one million naira kò sì sá assurance pé yóò kéétì ẹ sábà tètè dúró bọ̀díbí tá à ń lọ ni pé sẹ̀rí àfaramẹ́lẹ̀ pé a kí wọ́n kàn bá wọn gbé sí ibì kan títí dìgbà tọ́lọ́mbá ni yóò tó bí èyí wọn ò tí ì láì sí torí pé nǹkan àwọn méjì tó lẹ́tọ̀ọ́ tára wọn náà ni ni wọ́n lò àbí ìkọjá àlà tí wọ́n ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé látàrí kéèyàn máa kóró pò ń gbọ́njọ ọlọ́run lọ ẹlòmíì ìṣòro tiẹ̀ wá ni pé òun ọ̀tiẹ̀ ní tó lè dọmọ ó lè wáyé bẹ́ẹ̀ lọ́dọ̀ ọkùnrin njẹ lomi ń wéṣi tiẹ̀ ń ẹlòmí tiẹ̀ ò lè dọ́mọ bó súnmọ́ obìnrin jù bẹ́ẹ̀ lọ ó sì lè wá lára obìnrin gbélé ń bẹ nú alukurani o yahabu lè má wàyà jẹ alùmánì yàṣáú àkèémà kì í ṣe pé yẹn sẹ ọlọ́run láà máa dára bẹ́ẹ̀ kẹ́fì lè mọ pé ìwọ tá a bùn agbára rẹ kọ́ ọlọ́run lẹ́lòmí àti ẹ̀ ní bùn ó sì wádìí kíní ń fa àwọn dókítà ò ní rí i àwọn medical doctors láyé lónìí kọ́dà ní amẹ́ríkà àwọn náà wá sọ pé gbogbo péyàn òbí ma láyé àwọn ṣèwádìí ìjìnlẹ̀ about ten percent cases of infertility àwọn ọmọ ti ń fà ní àwa mọ̀ alukurani ni wáyà jẹ́ alùmọ̀nyàṣáwù ní ti ń fà náà nù ó ọlọ́run bẹ́ẹ̀ ni mọ̀nyàṣáwù ọlọ́run lẹ́nu ẹni tóun bá fẹ́ ẹ̀ ní rí pé nǹkan kan lọ́fà. gbogbo àrùn gbogbo tẹ́sì kò sí nǹkan kan gbogbo ẹ̀ lọ́nọ́mà àmọ́ kí ni ń fa táwọn ọmọ kùránì wí fáwa wọ́yẹ̀ jà á lù máa ń yẹ bẹ́ẹ̀ ni nípa báyìí lórí ilé ń sọ mo láwọn èèyàn ń kọjá àlà ẹlòmíì ó tún wá tún bá wọn dọ́gbọ́n rẹ̀ pé nígbà tí wọn pè wọn ní ni o wọn ń gbowó ni o. Eh, egg donor pé ọwọ́ ẹyin ẹyin ní máa jáde lára tóbìnrin papọ̀ mọ́ nǹkan ọmọkùnrin bí ọba ti sẹ́yìn yìí kò síbi tí tọmọkùnrin ó ti pàdé tí ó fi di ntọ́lọ ní yóò di àwọn míì wá ń ta ntọ́lọ ń fa àwọn lọ́fẹ̀ẹ́ yìí ìpè àbáyín ṣètò rẹ̀ àwọn dókítà náà tí ó bẹ̀rù kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọ̀fẹ́ mùsùlùmí mi ń bẹ́nu wọn o òun náà ni ó àríǹjì ẹni tí ó tà ni ó àríǹjì ẹni tí ó rà yóò sì gba commission tiẹ̀ gbogbo dókítà mùsùlùmí ti máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọ̀fẹ́ o èyí tí ọba mu gbogbo àwọn afa àgbáyé wọn fojú inú wò bá ìṣẹ̀rí ò lè pé ká rí oògùn ká má sóògùn àrùn tàdáwá o ẹ̀wọ́ oògùn sí kíni àrùn ti ń ṣe yín ara oògùn àrùn nígbà ókè tọ́ ìwé nǹkan wọ́n ti papọ̀ àmọ́ yọ bàjẹ́ bọ́ bá rí mẹ́nu ẹgbẹ́ kó mẹ́ẹ̀gbẹ́ síbì kan kì í wọ́n tako nǹkan kan nù nínú kíni nínú òfin ọlọ́run àmọ́ tó bá ti di pé obìnrin tí èsì ìyàwó ẹni ni wọ́n lọ mú ẹyin tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ̀ ọkùnrin lọ́fọ́ọ̀lù sí pé ẹ má wọrí ìyá ẹ̀yà madam ẹ má wọrí àbá yẹn wá ẹ tọkùnrin míì ẹlẹ́kùn ẹ̀ má jẹ́ asáré kárí o ẹ má jẹ́ yàn ẹ̀yẹ́ má jẹ́ kọjá torí pé gbogbo ẹ̀ náà wàlá ìbọ́lọ́mbá ni wọn ní bí èmi mà ní kéṣìṣì kárin bẹ́ẹ̀ wọn tira yìí wọn tira yìí wá one million wá one million lẹ́ bó ṣe lẹ́ẹ̀mẹ́wàá kò ní wọ́ọ̀kì pẹ̀lú kí lọ mú ti ẹlòmíì náà ọ̀rẹ́ lomi ọ̀rẹ́ di àtìgbéyà tí yọ́ọ́ sádọ́mọ ọlọ́wọ́n máa forí ó lè má tún dì náà tọ́ bọ́ bá tiẹ̀ wá dì tọ́ bá bí yìí ní kó bọ́ àpẹẹrẹ ń bẹnu suratul káfí pé ọmọ yìí tọ́ba ṣe kí ni tọ́ba dàgbà kí ni àyà náà mọ́lá abdullatif fàkọ̀ṣínà àyùrùhìkọ̀hùnmá tògbìyànán wàkúfọ̀rọ̀ ń suratul káfí olùwà identify ọmọ kẹ àwọn òbí yìí èèyàn dáadáa ni wọn àmọ́ ọmọ yìí báyà látara àti àfẹ́jú ní ti sábà máa ṣẹlẹ̀ náà nu ọmọdé yẹn ti ń wá kó tó rí tọ́pẹ́ àwọn ọmọ yìí ó jẹ wọn padà kẹyìn sọ́lọ́n torí ẹ̀ lọ́lọ́run fi ní kọ́ ọmọ yìí ó kókó láyé nípa báyìí à ń ṣe à ń kíra wa ń lọ gbogbo ẹni tí ń bẹ lọ́hùn ọlọ́run ọ̀dà yín lóhùn yọ̀dà gbogbo wa náà lóhùn sí dáadáa àmọ́ ẹ má wá ẹ̀yàn gbọ́dọ̀ wóògùn síbi ọlọ́run lẹ́yìn ọmọ wa oògùn àrùn èèyàn gbọ́dọ̀ ṣe kíni ọ̀gbọ́dọ̀ wá síbi tọ́lọ̀ níyàn ọmọ wà dé bọ́ba jẹ́ mùsùlùmí àmọ́ àwọn mìíràn ìmọ̀lẹ́ làwọn kìnnìkan làwọn máa fi wọ́ máa rí kìnnìkan làwọn ò fi wò ó gbó yín náà rán dáradára ní gbogbo ọmọ orí òkè ọmọ omi. ẹjẹ abẹ̀rù ọlọ́run ká sì mọ̀ pé bá a ti lè wá sáré máa wà láàyàn lè kọjá kádàrá rẹ̀ bọba dóńbi ọwọ àwọn náà bọba ọba bí ńgbà wọn mọ ọgùn kè lọ ó ti wàá nu kádàrá rẹ kó bí ni bọba gùn kèjọ tó bí náà ló bí wọn. ọkàn ti ṣe mistake lòkè tó lọ gún àtomi tí wọn ń bù fún ọ ọlọmọdé àṣìṣe o nípa báyìí lórí eléyìí tá à ń wí àṣìṣe ńlá ni o kéèyàn wá ní àbáyín wá ti obìnrin kan àbí àbáyín màdámà àbáyín wá ti ẹnìkan. Eh, bọ̀tibí tèmi fẹ́ lọ tí mo fi yà lọ bẹ̀ látàrí pé ọmọ àti bàbá èyí ti tọ́mọ ìjọ bàbá hundred percent tí ọmọ ìjọ yá hundred torípa àwọn méjèèjì ni wọ́n ṣe kíni hmm? ni wọ́n kó jọ. àwọn onímọ̀ gbàlódé wa fi yé wa wípé nínú implication táwọn èèyàn ń ṣe yìí kọ́ra bá bá ké jíra fún wọn tí ọba yé wọn ká máa fi kún pé inú àdánwò tó wà ń bẹ̀ ni pé obìnrin tí ò contribute nǹkan kan sí ń tọ́ dọ́mọ ọmọ ò ní nǹkan kan tó fi jọ ìyá tí wọ́n lọ gba ẹ̀jẹ̀ nìkan sẹ́ tí wọ́n lẹ̀ mọ́ nǹkan ti ọkọ tiẹ̀ ọmọ yìí tí ń wò bí dígíhun nǹkan kan tá a pé máa ń pààyàn pọ̀ láàrin òun àti ìyá yìí kò sí ó dòwò sí ìṣègùrọ̀ ọmọ yìí dájú ẹ̀ ẹni tí ọba sì jẹ́ pé ọpọ́sìtì náà ni tó pé nǹkan tọkùnrin ọlọ́kùnrin kan ni wọ́n papọ̀ mọ́tì ìyàwó tiẹ̀ ní mẹ́díkálì ni o ọ̀ kọ́ntribútì kankan sí ti ń jẹ́ ọmọ yìí kò síbi kankan tó ọmọ yìí fi ṣe kínní wọ́n ní tàwọn míì wá burú jù báwọn lọ ẹlòmíì àdánwò ọlọ́run ọlọ́run kí ọmọ fi ba ìmánì wa jẹ́ àwọn ẹlòmíì wá ń bẹ tó yẹ pé tọkọ ọ̀dà àtìyàwó ọ̀dà èyí tẹ́lòmíì ò fi gbà fọ́lọ́run wọ́n ń bá wọn àríjẹ náà pé a wà tọkùnrin kan a sì bá yín wá ti obìnrin kan a pàápọ̀ ẹ̀yìn ọmọ tani àwọn méjèèjì àwọn medical practitioners ni a jẹ́ òye wọn pé irú ọmọ yìí nígbà tí yẹn lọ ọ̀rọ̀ ọmọ lọ́jà ni kò sí nǹkan kan genealogy rẹ̀ tẹ̀ bá kò sí àwọn èèyàn dẹ̀ nǹkan wò láyé àti èyí wọn tó kéré ẹgbẹ́ wo ló tún kù dín tún wí fún yín nísìnyí wọ́n tún wá ń pè kan ní sorogesi wọ́n tún wá lẹ́lòmíì pé kìí ṣe pé kọ́dà ẹ̀ ní tí ó papọ̀ nìkan àdáwò tí ní pé kọ́dà inú ìyàwó yín yóò lè gbà wọ́n tún wá rẹ́ǹtì ẹ̀ nìkan tí wọ́n gbé sínú tiẹ̀ òun ni ọ̀wá bì bàbá tí wàá bì tán agirímẹ́ǹtì yẹ báyìí ni ẹ̀gbọ́n mọ́ yín gbogbo wàhámùlù wá fi sọ́ọ́ lù wàhámù wàhánù àlá wàhání gbogbo ilé yẹn dákun ọmọ mùsùlùmí má sáré kọjá bí tọ́lọ́ ń gbọ́ láyé o torí bọ́ ọba sáà náà kò pé o débẹ̀ wàláì kò pé kéèyàn o débẹ̀ ọlọ́run ló sì mọ ntọ́jú oore fún yàn àtà àǹtakọ̀rọ̀wù ṣẹ́yà wọ̀húwọ̀fà yorùbá so nípa báyìí ń fi yà lọ bí eléyìí lọ́rọ̀ mùjá zizù. ìpè báwọn mùjásísù ọba mọ dna àwọn mọ development náà ni dna àbí <laughs> torí pé nǹkan kan ní lọ́pàpọ̀ lára àyà àti ọmọ ni ó fi mú díẹ̀ lára eléyìí ni ó mú lára eléyìí bọ́bá wa mú púpọ̀ lára eléyìí ni ó fi jọ̀hún púpọ̀ àmọ́ kò sí ìdí máa jọ hundred percent ibi tí fíkì hadith yìí wà ní pé. èèyàn gbọ́dọ̀ torí pé ọmọ kan ọjọ́ ẹnìkan kàmá wá wí ìkú yìí tó ju wò tó èèyàn lè sẹlọ ó lè ru tiẹ̀ látàrí yíyún torí pẹ́lú mi bàbá trọ́sì ọkọ trọ́sì ìyàwó rẹ̀ kò ní wí nǹkan kan rúti usama àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yìí àwọn ò wí nǹkan kan àwọn tọrọ kàn onídjẹ́ inú ànábì ọdún pé gbogbo àwọn tí ń wí ìwúkú yìí mùjá zizu lọ sọ̀rọ̀ yìí àwọn tẹ́ bìlíìfù pé ní abá ti ní lamọ̀yìn ló ló bí lamọ̀yìn so ìyẹn ni fífi hadithi pé kéde gbogbo nǹkan ni àyè wà fún èèyàn kó fi wá pé ìyàwó mi ń ṣèṣe kúṣe ìyàwó òun ṣe kíní kan àwọn ó ṣe lè àánú kò sáyè ìmọ̀ fi ọ̀rọ̀ kọ̀rọ̀ àbí ìwíkúwìí kama sọsọ bẹ̀rẹ̀ mùsùlùmí tó jẹ́ mọ́sọ́nà obìnrin kí èso ń rìn kúrin kí èso ń ṣekúṣe. فقال إن بعض هذه الأقدام لمن بعض وفي لفظ كان مجزز قائفا نو رواية من جامع بمجزز يوانا وتما تئتن ما كني إما قيافة نعم ننو فقه حديثي الإمام الشافعي رحمه الله ọmọ nù hadithi yìí pé bí ọmọ bá dìyàn lóye ǹjẹ́ a lè lọ ké sí kọ́ ifù a lè lọ ké sí kíni kọ́ ifù wa ẹ̀nà ọmọ ìmọ̀ kìyà fà pé eléyìí lòun lòun ní òun náà ní òun lòun ní ọmọ òun ní wò ta ló nínú wọn àlìmáàmù Ṣáfi'í ní ọ̀tọ̀nà bẹ́ẹ̀ wọ́n ní nítorí pé kíni wọ́n ní nítorí pé ìyá Aisha nínú ànábì dùn sí ti Mujazizu wí ànábì ò sì ní dunnú alal sí ti ọ̀dà àjẹpọ̀ dáa là nàbí bi ṣe kínní ló fi dunu sí ráàyò ìmáàmù Ṣáfi'í nù bàtàlì ìmáàmù Abu Hanifa rahimahullah ọ̀dà kọ̀rọ̀ tiẹ̀ tẹ̀wọ̀n láàrin alimami Abu Hanifa ní àwọn ò dispute pé náà nàbí dùn sí sallallahu alaihi wasallam àmọ́ kò tó lẹ́bù bi tí wọ́n gbé lọ yìí torí pé kìí ṣe pé Usama dìjà hmm, láàrin àwọn méjì lànàbí wa lọ ké sí mọ̀jáṣíṣù wá pé wá sọta lọ́lọ́mọ pé Usama òfìgbà kan dìjà láàrin ìyá rẹ̀ àti bàbá rẹ̀ torí náà lọ́dọ̀ tòun alimami Abu Hanifa ni a ọ̀rọ̀ kìyàfọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ tó káfí máa yanjú ẹ́ ta ló ṣe kí ni ta ló lọ́mọ wallahu ta'ala a'lam. sọ ìbáyà kàkà hadith kan sí náà. an Abi Sa'id al-Khudri ah, rọ́bì ọ̀nà. Ah, torí pé hadith tá a fẹ́ kà yìí báàbù míì ni ọ̀rọ̀ nípa àlàázìlù èyí táwa ń pè ní family planning lónìí gbogbo ẹ̀ ń ṣẹ̀rí àdásí ọ̀rọ̀ family planning ni ọ̀kan èwo ń ṣẹ̀rí à ló léṣe tí ọ̀ láìsí èwo ló léṣe tó ọ̀sẹ̀ lọ́hùn bóyá kí a sì yẹn lẹ̀ àdéhìí yóò tẹ̀lé náà kankan náà ni inṣàlá ọ̀tá ara ọlọ́run jẹ́ àjùjọ mẹ́jọ lọ máa wá kàn yín. هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم. náà ìdájọ́ irú àwẹ̀ báyìí òun ni pé arábìnrin náà àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ o question ni pé obìnrin pẹ̀lú ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ọkọ rẹ̀ wọ́n ṣe sáàní láàrin ara wọn nígbà tí wọ́n lẹ́tọ́ àti ṣe lóru àwẹ̀ obìnrin wa ń ronú rẹ̀ ń ṣe kíni ń ronú. ó fi wá ó fi wá ṣe kíni ó fi wá rí i pé ojú ara àwọn nǹkí máa jáde lójú ara àyàn bí wọn bá ń ronú irú nǹkan bẹ́ẹ̀ ọjáde. Uh, wọn á ní oníkíni ìdájọ́ ààwẹ̀ òun àbí káti ẹ̀ sọ báyìí ọ̀nà méjì ló pín sí eléyà àti ntọ́jọ́ ntótúnjọ́ ni pé ẹlòmíràn náà ní òun kan sùn nù mọ́sálásí ni lọ́sàn-án ààwẹ̀ òun bá lálàá àbí òun sì rí nkí ọmọkùnrin máa rí bó làwẹ̀ òun jọ náà àbí ẹlòmí ó pé ọmọ kọ́mọ kan lọ́kàn kọjá ni òun wò ní àbí lórí tẹlifíṣàn kan ni wọ́n kàn gbé kinní kan sí òun sì ń gbáwẹ̀ òun wá rí ní tí èèyàn máa rí wọlé ìlàkó papọ̀ ọjọ́ra wọn torí pé àti ìsìn pé kọ̀sọ́ kan bẹ̀ pé èèyàn lọ súnmọ́ obìnrin bẹ́ẹ̀ o mo rò pé ó ti yé ìsúnmọ́ obìnrin ńlá wẹ̀ ẹ̀sẹ̀ ńláńlá ni. inú tó tán ni kéèyàn gbọgọta ọjọ tẹlera wọn fáwọn ẹjọ kan téèyàn bàjẹ́ ni torí náà èyí wọn ni o àmọ́ àwọn eléyìí tí ò tó kéékèèké yìí ọ̀nà méjì ni Eyi pín sí. èyí tó bá yẹ kéèyàn lágbára lórí tí ni tí ò ní kọ̀ǹtró rẹ̀ bíi náà tí mo wí kalẹ̀ èèyàn sùn ọ̀làlà ntí ọ̀sẹ̀ ni pé bọ́ ti jí. kọlọ wẹ jàndábà ó sì máa ṣe kíni kọ máa bá àwẹ̀ jọ ń lọ. mo rò yé àmì ìtọ́ba yìí pé èèyàn lè rán ara rẹ̀ fà á irú arábìnrin yìí òun ní ọjọ́ jẹ ara rẹ̀ àmọ́bi tó ń fọ́ọ̀lù sínú méjèèjì àmọ́ ẹ̀gzámpù tó súnmọ́ àfọwọ́fà ní méjèèjì yòókù tí mo fún yín kan lọ. tí ọlọ́ọ̀dà sọ́bù tóun ní ẹran lòun ó sì rẹ̀ lẹ̀ ọwọ́ pátá àbí lórí tẹlifíṣàn náà ìwọ náà sì ń worú ẹ̀ nú àwẹ̀ àfọ́fàlẹ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá worú yìí hùn kọ́dà bí nǹkan kan jáde ọ̀sẹ̀ lọ́n bí nǹkan bá wá jáde àwẹ̀ rẹ̀ bàjẹ́ àmẹ́nu tó fi fúyẹ́ ni pé àwẹ̀ ẹjọ́ kan náà lọ́sàn-án tó fi fúyẹ́ sí tẹni tí ọ̀làjọsẹ̀pọ̀ nínú àwẹ̀ ìyàtọ̀ wọn kan náà àmọ́ wọn náà tẹ lọ́run tó gbọdọ̀ túbá ó sì san àwẹ̀ ẹjọ́ ó ní jẹun jọ̀hún náà o ọgbọdọ̀ bọ̀wọ̀ fáwẹ̀ àmọ́ òfin bí para rẹ̀ ti jọ̀hún ni bọ́ba di lẹ́yìn àwẹ̀ inú àwẹ̀ téèyàn ọ̀sán èyí ń wà ń bẹ̀ láwẹ̀ ẹjọ́ kan ní tọ́ba yìí pé àfọwọ́fà ni nǹkan fi jáde ẹsẹ̀ ńlá sì ni kí wọ́n mọ̀ pé ibẹ̀ ni kí wọ́n kú ti láwẹ̀ ẹjọ́ kan náà ni ẹ̀ṣẹ̀ bẹ pọ̀ ọlọ́run lè má forí jiyàn bẹ́ẹ̀ ọba tó bá sìn sí alẹ́ torí tó ṣe lónìí kàwé ó tún tó tán ó tún tó tún dánrú ẹ̀ wò pé wọn kò ti láwẹ̀ kan náà lòun ọ̀sán kò rí bẹ́ẹ̀ o. àmọ́ èyí tí la yukallifu Allahu nafsan illa wus'aha arábìnrin yìí ni kọ́ wá wo kí ló súnmọ́ nínú méjèèjì wọ́n báyìí pé èrò tọ́kàn wá tí ò lè kọ̀ǹtró ara rẹ̀ ni la yukallifu Allahu nafsan illa wus'aha àmọ́ báyìí kóun náà rìn náà bẹ́ẹ̀ ẹ́ ìyẹn náà máa ń ti inú àwẹ̀ tí ò ní jẹ́ ìyẹn oronú àwọn irú nǹkan bẹ́ẹ̀ ló yẹ kó máa ṣe àmọ́ bóun náà bá ṣe àwọn nǹkan kan tó yẹ pé ní ọ́ dá mẹ́mórì irú nǹkan báwọn padà sí ní orí lọ́sàn àwẹ̀ ọ̀fọ̀wọ́fà ni àwẹ̀ tiẹ̀ náà bàjẹ́ lọ́jọ́ náà yọ sàn àwẹ̀ kó sì túbọ̀ ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà wallahu ta'ala a'lam. Assalamu alaikum. ẹ̀rọ̀kùn ìbéèrè tèmi ni pé tí èèyàn bá ní ẹnìkan lọ́dọ̀ bóyá bí àgbàlagbà ní wá ń pèpè ìmọ̀ kọ̀kọ̀ síra rẹ̀ tàbí tó bá di àárọ̀ yóò bù nǹkan kan síná yóò máa wá gbé àwọn nǹkan kan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba èèyàn sì sọ fún pé ẹbọ ni gbogbo àwọn nǹkan báyìí ó sì kọ̀ túrọ ẹni yìí kú tàbí tí ó wà láyé téèyàn lè ṣàdúrà fún ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run san ilẹ̀ sàn dáadáa mo rò pé ní kúkúrú séèyàn lè ṣàdúrà fún èèyàn lè ṣàdúrà fún àmọ́rú àdúrà wo àdúrà kọ́lọ́run ò fi mọ̀nà náà lèèyàn lè ṣe fún ẹ̀yìn wa àmọ́rú àdúrà tí torí ẹja gbọ́yé kọ́dà kẹfìrí alẹ́ ṣàdúrà kọ́lọ́run ò fọ̀nà mọ́ kìí ṣe wọ̀ kábẹ́ lọ́run kọ́lọ́run ò fọ̀nà àmọ́ irú ẹni báyìí ọba bẹ́ẹ̀ kú wa wá pé ọlọ́run mọ́sà foríjìn èèyàn ń ṣe lọ́run òun gbọ́ lẹ́yìn ọlọ́run ẹbọ ọlọ́run lòun ò ní forí jìn ẹlẹ́bọ tọ́ba fi bá bẹ́ẹ̀ àmọ́ lókun ìgbà tí ń bẹ láyé àdúrà tí a máa ṣe fún tá a sì rọ ọgbẹ́ni ọba nírú wọn bẹ́ẹ̀ lára ẹlòmíì lè nírú bẹ́ẹ̀ lóbi lè ní bẹ́ẹ̀ ní ẹ̀gbọ́n bàbá àbí nkankan kọ́ sànù wọn kọ́ máa bẹ lọ́hùn fún wọn kọ́ lọ́hùn ó ṣe kínní kọ́ fọ́ nàmọ́ wọn torí pé lágbègbè sí ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wa Abu Hurairah radiyallahu anhu ìyá rẹ̀ ẹlẹ́bọ ni gbogbo bá Abu Hurairah ti ń tẹ̀lé ànábì kì í tó ti ń gba àdísì ìyá ọgbà nísìnyí wí fún ya ìkejì tá a wí nù wọ́n náà máa wá gbìyànjú máa fi òótọ́ hàn wọ́n máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ Abu Hurairah ń gba gbogbo ìyànjú yìí ìyá rẹ̀ ọ̀ ìyá ọgbà Abu Hurairah radiyallahu anhu wá wọlé ńjọ́ kan ntí ya yé wa dánwò tẹ́lẹ̀ wa dánwò ńjọ náà ọwọ́ abu anabi sọlọlọ kí inú ọba àfi bí ọmọ rẹ̀ abu rira ntẹ́ fi mọ yàtọ̀ àwọn sọ̀hábẹ́ nù ọlọ́lọ́mọ yẹ ebú tó ti bá abu rira bóyá ti sẹ́pẹ̀ fún gan pé ọ̀tún lọ́dọ̀ muhammed kọ̀ kò túrùn kankan lára abu rira àmọ́njọ́ tó fẹ́ nu pé ń bú anabi ah ìbànújẹ́ bá abu rira ìbànújẹ́ púpọ̀ ìyá tó bí ni ni wọ́n á ń bú òjìṣẹ́ ọlọ́run òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ta yìí tara ní wọn àbá wa ń bú ọlọ́run wá sí mi ẹlòmíì ó lè tún máa hó gan Allah ntẹ́ àwọn sàábẹ́ fi yàtọ̀ nù tí wọ́n gba kò lọ́dọ̀ ọlọ́run àwọn lè fara mọ́ ẹbẹ́ yẹn bá bú yẹn á ẹbẹ́ mi mọ́ lára mi ọba bú mi ọba bú bàbá mi máa lágbára mo lè fara mọ́ àmọ́ ọ̀gbọ́dọ̀ máa sọ̀rọ̀ òdì sọ́lọ́run àbí sọ̀rọ̀ òdì sọ̀rọ̀ ọlọ́run àbí sọ̀rọ̀ òdì sí ànábì àbí sádìsì ànábì àwọn ìgbà sallallahu alaihi wasallam. ẹ̀rí tá a fẹ́ ló ń bẹ̀ yẹn wọ́n níjọ́ yẹn làbó òrera wa lọ bá ànábì sallallahu alaihi wasallam. àbó òrera lọ bá ànábì ní ti bànújẹ́ ti bànújẹ́ kí ló dé nísìnyí náà ló kó yín ayé yìí ó tún padà dénú níbẹ̀ yẹn ud'u الله an يهدي umma Abi Hurayra tó ń wá bá ọ fún lónìí wà nẹ́bi ni pé dákun sàdúà kọ́lọ́hún fọ́ nàmàyà hàn sàdúà kọ́lọ́hún ṣe kínní ìyá rẹ̀ ta ní ẹlẹ́bọ ànábì sí sàdúà òun la fi ní irú àdúrà téèyàn máa ṣe fún wọn òun ni pé kínní ọlọ́nkọ́mọ́sá yóò yé wọn ẹ̀rí gbogbo àwọn kẹfìrí maka ń gba àwọn ń dààmú anabi kílà anabi Allahumma hadi qawmi fa innahum la ya'lamu ọ̀rọ̀ yé wọn ní ọlọ́mọba ń fọ̀nà mọ́ wọn ẹ̀rí nù lórí pé alẹ́ sàdúà ìmọ̀nà ìdáyà fún wọn. ìtàn Abu Huraira yìí bábò Huraira ti padà délé ń jọ yìí àdúrà tànẹ́bí ẹsẹ̀ kẹsẹ̀ ni ó ń lójú ọ̀nà ló ń wá ìyá àwọn ti ń pé kóhun ó dó mbolo ti ń bọ̀ láti ibi tẹ́ mọ̀ ọ́n náà látọ̀dọ̀ ọ̀nà ọ̀dà tó ń fẹ́ fún ọ ni pé nsọlọ́dọ̀ rẹ̀ ashadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah sallallahu alayhi wa sallam. pàtẹ́ ìtawà fẹ́ ló ń bẹ̀ ni pé kéèyàn bá ṣàdúrà e fún irú ẹni bẹ́ẹ̀ àdúrà téèyàn ó ṣe fún àmẹ́rí ìta máa tanra wa torí àwọn èèyàn ń tanra wọn púpọ̀ nínú yìí o ẹnìkan ìbẹ̀rù ọlọ́run gbé ó ti wá bá mi ńjọ́ kan ètò òun fẹ́ dán kinní kan wò lọ́la ẹ̀rù ọlọ́run fi ń bà wọ́n òun ti wá ní bó ń bá tó rí mi bó ń bá rí mi kọ́dà lọ́dọ̀ àwọn wálídà mi ló ti wá bá mi ń gbà wọ́n lọ́dọ̀ àwọn màmá òun ti mọ̀ pé ń wá bí ọ̀la ní kinní òun sì kù <laughs> lóun náà sì ti gbà pé wọ́n dán o àmọ́ òun ò gbádùn <laughs> ẹ̀rù ẹ̀gbẹ́yìn ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ bú náà yẹn náà kò nídìí àmọ́ ẹni yìí yàn dáadáa ni ẹ̀rọ ọlọ́run bà ó ní òun mọ̀ ìyá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ń kú òun sì mọ̀ pé yá yé kírun kẹfẹ́rí nìyá yìí ọ̀rẹ́ òun náà ti mọ̀ ọmọ ìyá yìí tó jẹ́ ìyàwó ọ̀rẹ́ òun náà ọmọ àmọ́ torí pé yá yìí ò gbé ìlú táwọn jọ ń gbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn rò pé bí a bá ti dé ń gbé nulẹ̀ náà ni ó jòkó bíi pé mùsùlùmí kan náà ni gbogbo àwọn tí ì báyìí kóhun tóun súnmọ́ fámìlì yẹn púpọ̀ lọ́jẹ́ kóhun mọ́ ìyá yìí wá ń gbé ọ̀dọ̀ wọn títí tó fi padà wá kú gbogbo àwọn yẹn wá ń kí wọn kí pé a ẹkú délé àwọn ẹkú ìrọ́jú táwọn alájà ẹkú ẹnjọ wa ní parí ọ̀fọ̀ wọn báyìí ó ní lọ́la wọn wá fẹ́ parí ẹ̀ wọn ní kóhun wá. Wa wọn wá lídìí fìdáwù fún ìyá tóun mà pé kiri ó ní tí o sì rújú ọmọ rẹ̀ lọ́lọ́nkan fi ọ̀nà mà pé kọ́ra àwọn tí wàá bẹ̀ ń kalẹ̀ pé ẹ dákun ẹ má ṣe mistake wí pé báyìí nìyá o tẹ mọ́ ẹ káwọn sá káwọn gbé àwọn àfáàjọ káwọn o tọ́ ọlọ́run tó ní kẹrù ọlọ́run ọbẹ̀ yìí débi ọba ẹ wàá bà kalẹ̀ náà ẹ má dárò ẹ wò ẹ bá dárò eléyìí wò ń wá bínú ọlọ́run ẹ dákun sí ọlọ́run lèyàn wá ń tàn ní àbí torí yorùbá bí ó ti yẹ kí yorùbá lọ̀rọ̀ mọ́lẹ̀ àní là mọ́lẹ̀ bí ó jẹ́ kí yorùbá sòdodo bí àlà wálé náà ni bí ó nípa báyìí èyí ò mọ fífi kún pé àwọn àdúrà sẹ́yìn ò lè ṣe àdúrà tóun náà bá ti fẹ́ kó láyé kí ni wọ́n ń ṣe fún yìí mọ̀tẹ́ yẹn fún yẹn títí pé ṣètò ọlọ́run tí ò ṣe ọ̀hán ní kọ́lọ́run foríjì ọ̀tà kò làákàyè àmọ́ ẹ̀dá kan ẹ̀dá gbìyànjú bàbá nírú wọn bẹ́ẹ̀ ká ṣàlàyé fún wọn ká bá nàbí náà ti ṣe tó gbìyànjú lára ẹ̀gbọ́n bàbá rẹ̀ káwa náà gbìyànjú ká sì máa bẹ̀ lọ́run fún wọn kọ́lọ́run má ṣàṣàmọ́nà ẹnì kọ̀ọ̀kan wa náà. Àwẹ̀ ṣètò ṣàwárì tí ó ti fẹ́ kásẹ̀ lẹ́ba ẹ̀ ẹni tí ó jẹ́ gbèsè nínú Ramadan tí kò dẹ̀ sí dàbí sí àwẹ̀ rẹ̀ padà ṣé ó lè gba. tó jẹ́ ọkùnrin la tó bá jẹ́ kínní ọkùnrin tó jẹ́ àwẹ̀ kó gba Ramadan rẹ̀ pé kó tó ṣe kínní kó tó yan náfìlà náfìlà ní sítò Ṣawwal ẹnu bíi tí controversy wà nípa àwọn obìnrin èyí tí ó dáa jù tọrọpọlọpọ àfa náà ló ní bí táwọn ọkùnrin ti rí òun ní ti àwọn obìnrin torí pé wọn là nẹbi ní máa ń sọ ọmọ Ramadan ẹni ọba gba Ramadan náà thumma ànẹbi tí wọn á ní thumma àtibá tọwọ àfi mẹ́fà tẹ̀lé pé eléyìí ìgbà Ramadan náà bẹ̀lẹ̀ thumma ntí tọkùnrin òfin wọlé nù o àmọ́ àwọn obìnrin arínú àwọn àlùfáà tó fojú mi wù ú òun ni pé ó sàbátà nu hadithi pé ìyá ńlá wa aisha radiyallahu anha ó ní gbà mí òun máa jẹ àwẹ̀ amọ̀kóbìnrin ò lè gba àwẹ̀ pé tí ẹ bá ṣe pé ó nẹ́bá more than ninety percent obìnrin ni òye bóyá kò ní gbà àwẹ̀ pé òun yìí wá ráyè san àwẹ̀ òun tóun bá jẹ ńgbà míì àfigbáwó àfi ṣàbán làwọn wá wò pé ìyá ńlá wa aisha kọjá ẹni tí tí ò ní máa gba àwọn òrí pé ń gba àbí ọgbà àmọ́ zọ́nù wa dáadáa ni pé ànábì ò ní yálùú tó wù yìí kí aláwa aisha ọmọ gba àwẹ̀ mẹ́fà yìí ó sì lóhùn ẹ̀sán rọmọdánà ń gbà mí àfi tó bá di shaban ẹ̀rí àwọn onímọ̀ mi nù àmì tó tó tó tó tó tó tó fìyàn lọ́kàn balẹ̀ jù òun ni pé nínú ọgbọ̀n ẹjọ́ ọpin obìnrin jẹ ààwẹ̀ tí ẹ bá ṣe kóbìnrin tó bímọ èyí ń yàgbé kéèsì kan sínú àmì ìtọ́ ni pé o ṣe haidọ̀ àbí haidọ̀ ọlọ́jọ́ mẹ́rin bẹ márùn bẹ òfin haịdọ lọ́sẹ̀ kan ọjọ méje mi bá ti kọjá méje máa gbà o o ti kú ní o Ọjọ márùn méje kóbìnrin tara gbà ibi báwa náà ti gbà á léra wọn ní tí tó sùn kan ká má dàbí gbọ̀gbà tó ń jẹun ìbáwa náà ń gbà lera wọn ni bóbìnrin bá lè gbìyànjú rẹ̀ bí ó sì lè gbà lera wọn náà gba mi lónìí oṣù mi lọ́la gba lọ́tún la kọ́ kọ́ńpìlìtì mẹ́rin àbí márùn-ún yìí kó tó wá gba sita ṣàwá èyí ò ní o sí rújú ń bẹ̀ rárá ọ̀nà kejì controversy ń bẹ̀ ń bẹ̀ wàlláhu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi.